fẹ́ sọ fún yín Jimmy boy lẹ́rìí náà kò sí ọkàn ẹ máa rí bó wọ́n ṣe ń jù wá máa sí ni Yorùbá nation we stand no going back Yorùbá nation no going back ìṣòro tó ti jẹ́ ń jáde nìyẹn wọn tó bẹ wọn lẹ́nu ń bẹ gbogbo wọn Yorùbá nation ti dúró wọn lẹ́nu ń bẹ gbogbo wọn wọn lẹ́nu ń bẹ ò ń kọjá kẹ mọ ni màmá gba Yorùbá èèyàn ọba èèyàn ọba tẹ́ ẹ̀ ní ṣàǹfààní èèyàn ọba ẹ̀rín o ẹ má fi yín má fi má fi má fi para ni má fi má sanra sí ní ẹgbẹ́ arágbó yìí bọ̀ ẹ̀yin náà ẹ kó tí máa kọ yín náà lára lára báyìí bó ṣe wà yín gbogbo yín ẹ̀yàn ẹ̀ṣọ́ra gbogbo ẹ̀yàn ọmọ APC náà máa ránṣẹ́ òfò yẹn ẹ̀yàn ọmọ APC òṣì tẹ́ máa ń kówó dáná máa ránṣẹ́ òfò èèyàn ọba dáná òṣì gbogbo yín àtàlákì ni o àti onírìnṣà ni o àti wèrè ọba àbàdàn yẹn ni ọ̀hún àti gbogbo àwọn ọba olófọ́ bíi èkó yẹn àwọn olóṣì gbogbo yẹn àgbà yòófó yẹn àti bàdé bànjọ yẹn gbogbo yẹn bàbá yẹn ayé yìí máa bàjẹ́ ni gbogbo yẹn gbogbo yẹn àtọ̀bọ̀ ọwọ́ ọba èkìtì gbogbo yẹn ayé gbogbo yẹn máa bàjẹ́ ní kò ní dáhùn yàrá yà gbogbo yẹn ilẹ̀ ń fa yorùbá sí gbogbo ìfà kò ní dáhùn yàrá yà ni wọn tó bẹ́ẹ̀ gbogbo yín pátá tó má pa gbogbo yín jẹ́ kẹ́ mọ bẹ́ẹ̀ ni Jimmy Boy True Talk ló ń sọ̀rọ̀ bí ìyálàyà yẹn ẹ̀yin gbá ti kàn yín lára ẹ̀yin gbá ti mọ̀ bẹ́ẹ̀ ti gba back to send gbogbo yẹn àti wọ́kọ̀ lẹ́yìn tí wọ́n lórí burú gbogbo yín gbogbo yín máa ṣàǹfààní tẹ dínà lé Yorùbá lọ́wọ́ tẹ̀ ń dáhùn tẹ̀ ń sí àwọn ọmọ Yorùbá lọ́nà gbogbo yẹn yìí máa bàjẹ́ ni àti kọmíṣánná àti gọ́ọ̀mẹ́ntì tó bá òkú bá jìyà láyà ògbìn gbogbo tẹ́ dáhùn pètè òpè pẹ́rẹ́ fẹ́ pa bàbá Sunday Igboho ẹ̀wà ẹgbàá mi sọ fún ẹ̀ tó bẹ́ẹ̀ tó bá jẹ́ ní tó lọ́pọlọ nù gbogbo yẹn mo ní oníṣẹ́ ìlànà ọlọ́pọlọ sórí kodò tó ń ránṣẹ́ ìyàbá yẹn ṣé ó kẹ̀kẹ́ rori ara yín ṣé ó kọ́ bá irúṣẹ́ báyìí ẹran ẹ̀kọ́ máa ran yín níbi tí ilẹ̀ Yorùbá dé yìí mo kàn fẹ́ ṣe fídíò kí n sọ wípé wọn ò tó bẹ̀ jírí lára mi lè bí ìbọn ẹgbà bẹ́ẹ̀ Jimmy Boy True Talk Show ó ń bọ̀ lọ́nà màá tó wá máa sọ̀rọ̀ sí yàrá ìyá gbogbo wọn kò ní dà fún gbogbo yín gbogbo yín tẹ́ bá jẹ́ ẹnikẹ́ni kò bá jẹ́ ọmọdé kò bá jẹ́ olóyè tó ń Yorùbá nation lọ́wọ́ kò ní rí ṣe gbogbo ayé ẹ̀ máa bàjẹ́ agẹ́yìn ọba yẹn ẹ̀ ní sóríire ìyẹn apá adébánjọ náà bàbá olè oníjẹkújẹ sórí gidigbo olùsí gbogbo wọn kò ní dá fúyà láyà gbogbo yín ẹ̀yin olùsí ìbílẹ̀ yorùbá ṣe bọ́yẹn pa kókó bọ́yẹn pa everyday ẹ̀yin kó burúkú ẹ̀ tí ní wọ́n nẹ̀ kò ní dá fúyà láyà ẹ̀ tinubu kú lẹ́lẹ́jà ń tà tiẹ̀ ọkàn rìn working cup sí ni ẹ̀ olórí burúkú ayé gbogbo yín ò ní dá àti ẹ̀yin wàásù àyìn gbogbo yín mc olúọmọ kò ní pẹ́ kún ẹ̀ gbàgbé òṣì ọ̀rọ̀ tẹ̀yìn aáyán lẹ́yìn jẹ́ níbi tí yorùbá wà gbogbo yín aáyán ìràlẹ̀ jẹ́ ń bẹ̀ ẹgbàá bẹ́ẹ̀ yorùbá nation ti rú no going back ẹgbàá bẹ́ẹ̀.